والأرض قطعة جبل إلا المقبرة والحمام إلا دخول عقلة أي في وجهة بالغة تو إليه هنا لكي جعلت لي الأرض مسجدا ọlọ́run ti gbogbo rẹ̀ fún mi mẹ́tíláṣí àyàfi orí tẹ́ àti bàmí. ẹ̀ńtà wọn aláyọ kúrò مثل حديث أبي سعيد الخدري رضي الله عنه إذا سويت الصحيح تطلع النقود الثمانية يجي أو يجي من الأسلام يأتي يقول له إليه من كتاب عبد الله بن عمر رضي الله عنهما توقع فيه يجي كمية الأسلام يأتي يقول له ثم ذاك لا يستيقظ ولا يستيقظ منه ويستيقظ méjì èyí tó síwájú yẹn wọ́n tún sọ nínú àdéhùn tó sọ méjì eléyìí tó máa wí pé kí n dá abẹ́ ti àyọkúrò rẹ̀ kúrò méjì púpọ̀ méjì. báwo ni ọba tí wọ́n á tó tó bá jẹ́ pé ọba mú wá láti lè kírun bí wọn gbà tá a pèlú àdé sọni ká má kírun bẹ́ẹ̀ àti pé mi ò kírun lórí àtìkà wọn gbà tá a pèlú àdé bí òkú ká bí òkú ká má kírun bẹ́ẹ̀ àti pé nínú ẹ̀jẹ̀ tí wọn pẹran tí wọn tún fi dá sí pẹran lórí ẹ̀jẹ̀ o yóò dùn kírun bẹ́ẹ̀ lórí níbi alátìwú bí wọn gbà tá a pèlú ti kán tó ní máa ń pèrò bẹ́ẹ̀ ẹ máa ń wá gbà gbogbo orí kàámà wọn á kírun bẹ́ẹ̀ àwọn ọ̀dọ́ máa wọ̀ ọ́n ẹ̀rọ pàdé rẹ̀ má. eléyìí ó fi hàn án wípé àìjẹ́ wípé ẹ̀gbà wá ìfẹsẹ̀ nílẹ̀ ó túmọ̀ sí wípé a sì lè kírun nínú àwọn ẹlẹ́dẹ̀ síbẹ̀ bẹ́ẹ̀. kìí ṣe àyè tó sọ̀rọ̀ àǹdí ibi tí wọ́n ti ń pa ẹran àyè ibi tí wọ́n ti ń pa ẹran gágágágá ńlọ tó lọ kí ọ. bìdẹ̀lì tó bá jẹ́ pé àwọn alápàtà tí wọ́n ń pa ẹran tà fáwọn èèyàn ní àyè tí wọ́n ti ń ṣiṣẹ́ wọn nínú ilẹ̀ wọn tí wọ́n ní wọ́n kọ́ mọ́tíláṣí síbì kan tó dínà síbi tí wọ́n ti ń pa ẹran kò sí tó burú ká kírun kò sí tó burú ká kírun ṣùgbọ́n àyè ibi tí wọ́n ti ń pa ẹran gángangángan ayé mẹ̀gánú ẹ̀dẹ́bẹ̀ wọn ná ẹ̀ gbọ́dọ̀ kírun ìdí ni wípé ibi tí wọ́n ti ń pa ẹran ẹ̀ lè ti àfẹ́kù ẹ̀jẹ̀ níbẹ̀ ẹ lè ṣe àfẹ́kù ẹ̀jẹ̀ níbẹ̀ láti ti mà wípé ẹnu àwọn olùmọ́kò gẹ́gẹ́ bí nínú àbúrúbọ̀rù ti ṣe sọ wípé tí ẹ̀jẹ̀ bá ti lè pọ̀ ó ti dẹ̀gbin tí ẹ̀jẹ̀ bá ti lè pọ̀ ó ti di ẹ̀gbin nítorí ọ̀rọ̀ náà bá tún sọ pé àwùjọ mẹ́mẹ́tò hà tàbí ẹ̀jẹ̀ tó pọ̀ wọ́n wá ní gbogbo wọn ti sọ wípé ẹ̀jẹ̀ bíntín ẹ̀jẹ̀ díẹ̀ kìí ṣẹ̀gbin yàtọ̀ sí mujahid ibn jabr onìkan lọ sọ pé ẹ̀jẹ̀ díẹ̀ gan ẹ̀gbin wọn àwọn olùmọ̀ tó pọ̀ jù àwọn sọ pé ẹ̀jẹ̀ tí ọba pọ̀ kìí ṣẹ̀gbin àmẹ́jẹ̀ tó bá pọ̀ nǹkan ẹ̀gbin ni tọ̀ tí ẹ̀jẹ̀ tí wọ́n á jáde lára ẹran tí wọ́n dún ní tí ọba pọ̀ ẹ̀jẹ̀ wọn lọ́wọ́ pọ̀ tó a ti sọ yìí pé ẹnu àwọn olùmọ́kò lórí pé tẹ́tẹ̀ bá ti pọ̀ ńkọ́ ó ti dẹ̀gbẹ́. bí wọ́n tó ń pẹran tẹ́tẹ̀ pẹran tẹ́tẹ̀ ń tújáde tẹ́tẹ̀ ń tújáde tẹ́tẹ̀ ń tújáde ẹ̀rí pé tí wọ́n bá fọ́ fọ́ fọ́ fọ́ fọ́ àwọn àyè ibi tẹ́tẹ̀ ń ṣubú sí òun yóò padà dé sí wọn yóò padà di aláwọ̀ ẹ̀jẹ̀ yóò gbé àwọ̀ ẹ̀jẹ̀ wọ̀ bí aṣọ ni tọ́ntorí délé ọ̀gbọ̀n fíìmù rẹ̀. ẹ sì máa tóbi tó súnmọ́ ibi tí wọ́n ti ń búra gángan ti ẹ̀ náà ìdájọ́ ibi tí wọ́n ti ń nítorí pé tẹ́lá ti fi ọ̀bẹ sẹ́ra lọ́rùn sẹ́wọ̀n kẹ́jẹ́ yẹn yọ̀ mọ́ fún ẹ̀. torí ẹ̀ ọ̀gbọ̀n fíìmù láàyè tí wọ́n ti ń lu eléyìí náà tó tilẹ̀ jẹ́ pé gbà wá tó wá fẹsẹ̀ mẹ́rin mi nù sẹ̀rí àǹkọ́ òfin hàn wá pé àtúngbọ̀dọ̀ fi hàn ibi tí wọ́n ti ń pa ẹ̀rọ. tá a bá gbọdọ̀ kírun níbi tí wọ́n ti ń pa màálù níbi tí wọ́n ti ń pa àkúnmí níbi tí wọ́n ti ń pa gbòkó ewúrẹ́ níbi tí wọ́n ti ń pa ẹlẹ́dẹ̀ ló ti kírun. àtàwọn ọkùnrin wọn pọ̀tọ́ pọ̀tọ́ ilé ìjẹun tó jẹ́ mbẹ́ o wípé a gbọ́dọ̀ kírun ní ibi tí wọ́n ti ń pa ẹran eléyìí àdéhìsì yìí bó wọn bá tọ́ka sí abọ́ bá tọ́ka sí ṣùgbọ́n tó ti pé àdéhìsì ọ̀fẹ́ sẹ́rin ṣùgbọ́n a ti mọ̀ pé rí mi nù sẹ̀rí à ń sí ẹlẹ́kẹta òun náà ni alimakubara alimakubara òun náà ni orí tẹ alimakubara òun náà ni orí tẹ a sì ti rí pípé orí tẹ ńkọ kọtọka kírun bẹ nítorí hadith abi sa'id al-khudri radiyallahu anhu ó ti tọ́ka sí hadith abi sa'id al-khudri radiyallahu anhu ti tọ́ka sí nítorí pé al-ardu kulluha masjidun illa al-maqbarata wal-hammam torí ẹ̀ a kì í kírun lórí tẹ o a kì í kírun lórí tẹ ó sì wá nínú ẹgbẹ́ wa mi láti ọ̀dọ̀ abdullahi. البدر رضي الله عنه ولما قلت النبي صلى الله عليه وسلم انصار kí wọn tó kú pẹ̀lú alẹ́ díẹ̀ kọjọ́ díẹ̀ sáànàbí o sáànàbí ṣépè fáwọn ẹ̀rọ orí ìgbàlá nàṣọ́ra ìlà ànàlọ́ọ̀bù lìyẹ̀wòdà wọn nàṣọ́ra ìtàkọ́dọ̀ òbóra àǹbẹ̀yà èèyàn mẹ́tẹ́ẹ̀sì. ìgbé ọlọ́run kó tẹ̀bi lé àwọn Yahudi àti Nasara nítorí mímú tí wọ́n máa mú àwọn àtàrí àwọn ànẹ́bí wọn láwọn amásálásí tí wọ́n ti máa jọ́sìn. ìdí táwọn ibi ti fún wọn nìyẹn pé wọ́n máa mú. àwọn sàárè àwọn ànábì wọn láwọn mọ́sálásí sànàbì kan bá ti kútó àìkú wọ́n sọ sàárè rẹ̀ débi tí wọ́n ti máa fẹ̀. ànábì sallallahu alaihi wa sallam wọ́n á sọ pé la tattakhidhu al-qubura masajid fa inni anhaakum ẹ gbọ́dọ̀ sí àwọn sàárè ní mọ́sálásí o nítorí pé èmi ń kọ̀ fún yín láti ṣe bẹ́ẹ̀ èmi ń kọ̀ fún yín láti ṣe bẹ́ẹ̀. ìdí nìyí tó fi jẹ́ pé ìbá àjórí tẹ́ ìbá àtijẹ́ sáré kan àbí méjì àbí mẹ́ta irú ìjà máa ti ságo ilé láwọn ilẹ̀ Yorùbá wọn ẹ gbọ́dọ̀ máa kírun bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ kírun bẹ́ẹ̀ sẹ́mi pé eléyìí ń bẹ nínú wàsó ẹ̀yẹ̀ nàbí sallallahu alaihi wa sallam. wọn bẹ nínú àsọtẹ́lẹ̀ anabi sallallahu alaihi wasallam tí wọn sọ ka kí wọn tó kú nínú tí wọn sọ kẹ́yìn kí wọn tó kú ẹsìn wọn pé gbogbo ẹni tó bá fẹ́ sórí ire yóò mójútó torí eléyìí báyìí yẹn náà fílà kan pàtàkì lórí tẹ eléyìí takò fún Ọlọ́run báyìí bákan náà àwọn sàárè tó agboolé yìí ẹ ẹ gbọ́dọ̀ kírun dì rẹ̀ torí pé kọ̀tọ́kẹ́ máa kírun níbi àwọn tàrí. àwọn olùmọ̀ wa sọ pé láti tẹ́kìdùn kúbúrà mẹ́sáàgì tánàbí sọ yẹn pé ẹ má sọ àwọn tàrí di mọ́sálásí wọ́n ní pé kò túmọ̀ sí pé ká ẹ kọ́lé lé lórí pé lànà bí ń pọ̀ fún wa kì í sùn nìkan wọ́n nítorí pé gbogbo àyè tá a bá ti mú láyè tá a ti máa kírun ọgbọ́n mẹ́ òun náà ti di mọ́tíláṣí gbogbo àyè tẹ́ ẹ bá ti mú láyè tẹ́ ti máa kírun ó ti di mọ́tíláṣí. torí ẹ kọkàn lọ dúró níbẹ̀ kọ́ tẹ́ níbẹ̀ kọ́ máa kírun bẹ́ẹ̀ ó ti sọ́ di kí ni màtíjìdẹ̀. ìyẹn ní kí mọ́tíláṣí nínú ìsìláàmù kò tẹ̀lé gbàtà bá kọ́ tá a bá kù. ọwọ́ pé ẹran tẹ́ níbi àmì náà láti máa kírun ó ti di kíni ó ti di mẹ́sàlásì torí rẹ̀ ẹ gbọ́dọ̀ mú àwọn àtàrí sí mẹ́sàlásì. alimakubọrọ ọnìyẹn a sì rí ike makubọrọ bíbẹ tí orí tẹ ń bẹ àmì lórí pé kólóyè ọmọ tó kù bá kú nínú Islam tó lọ́ọ́ ká mọ̀ sí wọ́n sí torí tẹ̀ torí tẹ̀. tó bá wá bí ìpínpín lórí fún ọ̀hún àti ànábì sọ̀rọ̀ láàrín tó lọ́ọ́ tẹ̀. àwọn olùmọ̀ ní. gbà wá pé anabi sallallahu alaihi wasallam sọ yìí pé ibi kíbi tí anabi bá kú sí ibẹ̀ wọ́n sùn sí. anabi sallallahu alaihi wasallam gbà tí wọ́n kú wọ́n kú sílé Aisha ilé Aisha náà wọ́n ti sọ wọ́n sí ilé Aisha ilé wọn kíláàsì Aisha ilé Aisha náà wọ́n ti sọ wọ́n sí. ẹlẹ́kejì òun náà ní tí Aisha sọ fún wa nípa àdéhùn Abdullahi Al-Bajali ó ní tí kì bá ṣe báyìí ní sọ̀rọ̀ wá àríwá ìṣẹ̀lẹ̀ ó ti kọ̀ fún wa láti sọ orí tẹ́ di ibi tá a ti máa tẹ̀sí. لأبرزوا قبر الرسول sallallahu alaihi wa sallam wọn bá gbé sàrí ànábì hàn síta yẹn ni pé wọn bá sí síta gbangba lórí tẹ ṣùgbọ́n ẹ̀rú ń ba àwọn sàábé sábàbí kejì nù bí káwọn èèyàn máa sọ sàrí rẹ̀ di sọ́námẹ́n yorùbá àbí ìlà wọ́n máa sọ sàrí ànábì sọ̀rọ̀ bá àti làdọ́dún wọ́n sọ sàrí ànábì sọ̀rọ̀ bá àti wàdí òòsà tí wọ́n máa bọ̀. tò nítorí pé tó bá dá wà gédégbé à ọlọ́lọ́mọ wàhálà tí ọ̀ táwọn èèyàn bá máa ṣe lórí àti kọ̀ fún ṣẹbọ sọ̀rọ̀. ọlọ́run ọba ti mọ iye wàhálà táwọn èèyàn máa ṣe lórí àti ṣẹbọ sọ̀rọ̀ bẹ́ẹ̀. tó ń tibẹ́ ti ṣe wà. láàrin pé oríṣiríṣi nǹkan ló tún ṣẹlẹ̀ mẹ́. tó bá wà lórí tẹ́ńtẹ́ dádúró ọ̀dájú pé àwọn mẹ́wàá ti kọ̀ wá sí i. torí pé ní ìsìn ara ọmọ wa láti sọ sínú tàrí àmì ìsọ̀lá ní kó fi lẹ́tà jíṣẹ́ ìgbà tí wọ́n wà láyé wọn ò dáwé máa kà fúnra wọn. lẹ́yìn ikú wọn nínú sàárè wọn ni wọ́n ti wá máa ka ìwé. a rí ẹni tó ṣe pé twenty bí sàárè ànábì sallallahu alaihi wasallam ti ṣe wà. tí wàá dúró lọ́ọ̀kan nínú mọ́tíláṣí ìsìnkọ́ lọ sí ti sàárè ànábì sallallahu alaihi wasallam lọ́sọ̀kọ̀ àṣẹlẹ̀ màálíkà ya Rasulullah tó bá dúró lọ́ọ̀kan nínú mọ́sálásí bíi five hundred meters nínú mọ́sálásí yóò dúró tí ó gan gbígbà tó wà wájú ọlọ́run bá wa tó a kọjú sí sáré ànábì sallallahu alaihi wasallam ẹ mọ̀ wá wí àwọn gbólóhùn tó jẹ́ pé ọlọ́run lọ́mọ ṣe kù sí sọ kódà a tún àwọn ẹni tí wọ́n kọjú sí. Si, sàárẹ̀ ànábì sallallahu alaihi wasallam tó ti bó ti ṣe wà tí wọ́n ti kọ̀yìn sí àlùkìbìlà tí wọ́n yẹn náà fi là kí ló dé láwọn kíkà ànábì fún mi nínú ọ̀run àwọn òbílà ẹ̀yà kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ tẹ bá tọ́jọ́ tó kú tá a bá sọ fáwọn ìjọ wa palẹ̀ yín mọ́ àwọn tó tó wá ń dẹ́sẹ̀ yẹn wọ́n ti dé lárúbáwá olódò àwọn òbílà àwọn ọmọ Morocco torí ẹ̀. ele ya fi hàn yín pé náà ní Ibn al-Qayyim rahimahullah náà ti sọ ike nínú sọ ọlọ́run ti sọ sáré ànábì ní kó gbàdúrà rẹ̀ torí náà ànábì ní pé sọ sáré sọ sáré ọdún máa pé àtùkọ àti lọ bẹ sàrí ànábì wò ọmọ títò àtùkọ àti sàrí ànábì à ọlọmọ sọlọ. tẹ́lẹ̀ yà fi wá pé o jẹ́ pé sàárì orí jẹ́ àgọ̀rọ̀ kí n mẹ́. wọ́pọ̀rí àti sọ́rí bàtà ma kàn ó kù bàtà máa kàn ó kù bàtà máa tẹ lọ tẹ pé bàtà ń tẹ̀ ọ̀nà tá à ń gbà pọ̀ gbọ̀dọ̀ sí irun bẹ́ẹ̀. bó pé àdéhùn tó mú wá kò fẹsẹ̀ rìn ọ̀nà tẹ́ ó sì ní àwọn ẹ̀tọ́ tó ẹ̀ka sọ fún un gẹ́gẹ́ bí wọ́n ti lẹ́tọ̀ọ́ láti gba ojú ọ̀nà bẹ́ẹ̀ náà lẹ́lòmíì lẹ́tọ̀ọ́ láti gba bẹ̀. ẹ̀tọ́ wo ni wọ́n wá ní láti dínà máwọn èèyàn sọ pé torí pé wọ́n fẹ́ kírun táwọn èèyàn wọn kọjá máa road close ẹgbẹ́ nàìjíríà nìyẹn wọ́n close ẹ̀ ẹ̀sán wò ló tó bá ti fi mẹ́sàlásí ló kún kún kún kún kún kún kún débi kí wọ́n dòde eléyìí ọ̀tọ̀ torí pé ojú ọ̀nà náà ti di mẹ́sàlásí ńgbà yẹn tí ntòsí mú wa sojú ọ̀nà ní mẹ́sàlásí bá ti kú nǹkan yẹn padà kìí ṣe ibi tó ti kírun nítorí pé òfin ṣeré àtọ igi kó o kírun kó o jẹ́ ibi tó ní ìtẹ̀lé bọ ọkàn nípa ọ̀rọ̀ náà lórí ìrùn rẹ̀ qad aflaha al-mu'minun alladhina hum fi salatihim khashi'un tọ́ báwo ló ti ṣe fẹ́ ní ìtẹ̀lé bọ ọkàn nípa ọ̀rọ̀ náà lórí ìrùn nígbà tó bá jẹ́ pé ibi tó ti ń kírun ibi tó ti lè concentrate fọkàn kírun. èèyàn lè wà lójú ọ̀nà kó wá sọ pé òun fọkàn kírun ọkùnrin ní síndì ọ̀rọ̀ yẹn torí pé bá ti ṣe ń bọ̀ lọ́ọ̀kan bí wà bẹ́ẹ̀ lẹ́lómi ọmọ kọjá tẹ́bùrù bí tọ́ wà. ó sì ṣe é ṣe káwọn ọmọ kan ló pé ọmọ kọ́ kí ló fẹ́ kọ́ wò kọ́ pé ọ bọ́ọ̀lù olúwa rẹ̀ kò ní jẹ́ kó o lè sin náà tọkàtọkà yàtọ̀ sí pé ojú ọ̀nà kò sí tá a lè bá ń bẹ̀ ìdọ̀tí lè wà ń bẹ̀ ẹ̀gbin lè wà ń bẹ̀ àfẹ́wọ̀n kún un wọ́n bàdí tá à ń tó jáde bí tó ti lọ́ọ́ ṣègbọ̀nsẹ̀ wá fura pé àwọn ẹsẹsẹ ń kun bàtà rẹ kíláàsì ayẹ̀wò ni àwọn abágbẹ̀ ń bẹ̀ kíláàsì. láàmà fi gbó lẹ́nu ojú ọ̀nà láàmà fi gbó fáwọn lẹ́nà sọ̀rọ̀ wá dúró mẹ́kọ̀ lọ́wọ́ ọ̀dùwọ̀ lórí ìgbẹ́ lọ́dà abẹ́. so possibility yẹn náà tún wà sẹ́ni tó bá kírun láàrin ọ̀nà gbogbo kan wọ̀nyẹn. lẹ́yìn náà ó kírun láàrin ọ̀nà tútùrà ò lọ fẹ́ lò sí kẹ́tẹ́kẹ́tẹ́ ò ní kọjá ẹgbẹ́ gbogbo oorun gan ó lè kàn já sí pé èèyàn ń gbára gbóná lọ́ni nítorí pé ẹ ti mọ̀ pé ajá a máa bàrún jẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ a máa bàrún jẹ́ obìnrin a máa bàrún jẹ́ tí ìkíní kejì kẹta wọn bá fi lè gba iwájú ẹni tí ń kí ọ̀rọ̀ kọjá gbogbo eléyìí á fi hàn wá pé yẹ ó tilẹ̀ jẹ́ pé gbàgbá yìí kọ́ kò fẹsẹ̀ rìn ṣùgbọ́n aláwọn ẹ̀rí nù ṣẹ̀rí àná tó sọ pé kí ni sáàmà kí òun láàrin. tó bá di ọmọ jùmọ̀ à. ọ̀dà kọjá pàtàkì lọ dínà táwọn èèyàn gbọ́dọ̀ kọjá má síwájú kó tó di pé mọ́sálásí kún dòde tó tí mọ́sálásí bá kún dòde ẹ̀ nídìí kẹsẹ̀sẹ̀ máa sọ fáwọn èèyàn pé ẹ má kọjá ní tóra náà ti rí pé ẹni ti di gbogbo ojú ọ̀nà ìgbọ́n ká dínà láti sọ pé dandan ẹnìkan ò ní kọjá road closed remember today is Friday ṣògbóró ṣògbóró lẹ́yìn ó yẹ ká máa sọ pé ẹ bá wà láwùjọ ibi tí gbogbo yín ti jẹ́ mùsùlùmí àwọn ìtúta ń bẹ tó ṣe ṣe ní rọrùn léyìí tó ṣe pé kò lè rọrùn tí gbogbo yín ọ̀bà jẹ́ mùsùlùmí. ẹ rí i pé ìgbà tẹ́ ń dínà tẹ́ ń dínà tẹ́ ń ṣe road close bóyá road close ti ti yín ó nítumà lọ́pọ̀lọpọ̀ nípa pé mùsùlùmí pọ̀ láwọn àyè míì mọ́sálásí òkun lóde náà ni àbí mọ́sálásí òkun lóde wọ́n dábàá àwọn mọ́ṣíìnì mọ́tò táwọn èèyàn gbé wá tí a bá sọ pé road closed àwọn èèyàn ní ibi páàkì mọ́tò sí wọn ní ibi páàkì mọ́ṣíìnì sí àwọn tí ìsìn mùsùlùmí àwọn náà wá lo advantage yẹn tó bá dúdú táwọn náà fẹ́ lọ kọrin ní sọ́ọ̀tì.

láì ní kódà gan níwájú imam ní lórí títí ọlọ́dà wọ́n tẹ̀ níbẹ̀ kójú máa dán sẹlẹ̀mù alẹ́kùn báyìí ọjà ní ta àwọn òbí lẹ́ tí ọba jẹ́ bẹ́ẹ̀ nísìnyí wọ́n ti jókòó ká títì láti fi thirty minutes ago àwọn jẹ́sì tún dé lẹ́yìn thirty minutes ni wọ́n tún ráyè jókòó nù wọn kíláàsì kí wọ́n á mú ọ̀rọ̀ jókòó lóde ni wọ́n á fi mọ àwọn ń pa àwọn ara rẹ̀ jẹ́ òkú òkú ọ̀rọ̀. ilé بكنا والحمام أبي wọ́n ṣàmà àti sàlàyé lẹ́yìn ṣáájú báàlùwẹ̀ òtí tàbí ṣùgbọ́n ẹ lè fẹ́ ẹ̀gbin kù nínú ẹ̀. bàbá àjẹsí gbàlódé tẹ̀lé àwọn ọmọ gbogbo ara ògiri rẹ̀ ìsàlẹ̀ àtẹ̀gbẹ̀gbẹ́ sílẹ̀ nìkan náà lọ́kàn. ẹ̀rọ àtún lẹ sílẹ̀ alumíníọ̀m kẹtún lẹ mọ́kì aláàlẹ́fẹ́ ẹ̀sùn kù lẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin ti mà pé ń bẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe pé tó bá ti bẹ̀rẹ̀ sí ní wẹ̀tà ìwẹ̀ báyìí tó bá ti lè dami sára ìbá àjẹ tútù ìbá àjẹ gbígbóná lọ́tọ̀ nílẹ̀ kan. Gbẹ̀mí wá sọ fún ilé ìwẹ̀ àwọn àtìnú àtúnṣinú àtúnṣinú sẹ́mi pé ìtọ̀ tá a tọ̀ sílé ìwẹ̀ tá a sìnù ọ̀dàbí ìtọ̀ tí ara oko yẹn tọ̀ sínú mọ́sálásí tí wọ́n sìnù àbọ̀dàbí rẹ̀ ọ̀dàbí rẹ̀ ọ̀ nítorí pé ìtọ̀ tọ̀ sínú mọ́sálásí wọn ọ̀tọ̀ ọ̀rù rẹ̀ wọn tún tọ̀ ọ̀rù rẹ̀ lẹ́yìn rẹ̀ mọ́ ọ̀dà mi sí ilẹ̀ mọ́sálásí rẹ̀ sì jẹ́ ilẹ̀ tó jẹ́ pé kí lọ́wọ́ àtàlẹ̀ rẹ̀ àwọn bá lu ẹtú akọ náà ẹlẹjẹ siramiki ẹlẹjẹ simẹnti kọlọ lè dé pé àtòkúta náà làákín tó bá dé pé àtòkúta tẹbi tí wọn ti láti ẹ pé pọtọpọtọ lẹrin àbí ẹkọ ni ọtọ ọbẹ ọwẹ bẹ ọtọ ọbẹ ọwẹ bẹ ọtọ ọbẹ ọwẹ bẹ sọlọ pé ó débi ká pé omi nǹkan àbí bẹ́ẹ̀ kọ́ ni yọ́ọ́ máa mọ̀ ìyáálé mọ́ ọlọ́ni pé tó wọn máa gbé nù. òórùn burúkú kan mọ̀ á jáde mẹ́ wọn náà mọ̀ wẹ́ẹ́ máa nǹkan dàrú rẹ̀. kí ni ìtọ́lẹ̀ náà? báwa lẹ́lẹ́ ọ̀wá ni ọlọ́wọ́ ẹ̀kọ́ ọlọ́wọ́ ẹ̀kọ́ kọ́dọ̀ kọ́ ọmọ ti sọ̀rọ̀ níbo nílé ìwẹ̀. wọ́n mọ̀ pé ṣé bàbá yìí ti gbà bí ọbẹ̀ yẹn náà bí là ń léwẹ̀. sa'id ó ti tọ́ka sí pé àgbọ̀dọ̀ kírun níbo ìbálùwẹ̀ á ti sọ pé àdéhùn yẹn kò fẹsẹ̀ tí wọ́n ń lò á nínú tẹ́lẹ̀ gan èèyàn bì àwọn òbí dá ọmọ èèyàn náà ní sì wọlé. tuntun kọ́ àwọn èdè kan adúgbò ẹ̀fọ́lọ́ pé nàìjíríà ò rí táwọn ibi táwọn ń èèyàn dúró sí kò sílé ńbẹ kò sílé ńbẹ ní bá jẹ́ mùsùlùmí tó fẹ́ kírun kọ́ báwo ló fẹ́ kírun. ìgbọ́ irú ìbéèrè láàrin ẹ̀rọ fẹ́ fún láti ṣe nígbà mílíọ̀nù pé ibi tí wọ́n kò sí sílé ìwé sílé ìtọ̀ mà sí ìdánwò orí tọ̀ bẹ́ẹ̀ kálukú kan tọ̀ bẹ́ẹ̀ náà jẹ́ náà nìgbẹ́ wà àwọn òbí bẹ́ẹ̀ àwọn òbí bẹ́ẹ̀. sẹ́mi pé àpèkúwe bẹ́ẹ̀ yẹn àpèkúwe fẹ́mi tí wọ́n sì máa bẹ̀. wọ́n fẹ́ jẹ́ ó dínà sí àwọn o wọ́n fẹ́ dàbí ìgbà tí wọ́n bá dá gbogbo yẹn lójú ọ̀gbìn dàbí ha. tí òòrùn yìí wá ṣe wá ṣe ṣéèkì mẹ́wàá tí òògùn wọn bí náà tó. tọwọ́ sukaluku wa táwọn ń pariwo táàtà lọ bá gbogbo àwọn ànábi pé ẹ bá ní bẹ́ẹ̀ náà kọ́ dájọ́ kéènì tó tiẹ̀ wọ́n náà lọ́nà tẹ́lẹ̀ bá jẹ́ ìpalẹ̀ wọn. ṣe é bá pé kálukú ti ìwọ́n tó ń lọ àwọn dájọ́ bẹ́ẹ̀ náà lẹ́nu tó máa sọ sí òun àhámọ́ ìtọ̀ ní ìgbẹ́nu. so yọ ọmọ apariwo bi tọ́ wà ní pé alẹ́ ẹ̀sìn ṣe fóònù lọ sí wíwájú ilé ẹjọ́ kó bá jẹ́ sí ẹjọ́ kó ń pa òun náà wọ́n bá dá kó tètè dá àbí bẹ́ẹ̀ kọ́ ni nítorí pé ń wọ́n ti ń bọ̀ kọ̀ ilé wá bí pé yorùbá wá ń ké ibi animal right human right mega right wọn wá gbé aṣojú ní àwọn human right láì wọ́n pé lẹ́kùn gbẹ́ra ọ̀pọ̀ ẹ̀ka tàbí tàbí ọmọ èèyàn wọn ti bá wọn èèyàn bíi tí wọn tó tilẹ̀ lọ́pọ̀ dára náà lọ́pọ̀ gbẹ́dájọ́ fún mi ẹ̀dájọ́ fún mi. kọlọ máa ṣe tí wọn bá ti rí àjẹ bá ti àti ká àwọn àti nìkan ní àmì ìgbà ó ó wá níbo lòún ti máa kírun àti kírun ní ilé wọ̀ tẹ́lẹ̀ yàn burú ilé wọ̀. ọmọkùnrin ọ̀ràn jẹ́ bá ọ̀rọ̀ àbójú. fífi ọrùn sílẹ̀ àwọn ọ̀daràn ọ̀yọ́ kù nínú ẹ̀ tó gbàgbọ́ lòdì táàbì léèrè pé kí ló dé tí wọn náà kí ọ̀rọ̀ mẹ́jẹ̀mú káàsì kírun nínú rẹ̀ ní ká kírun láyè tó ma bí wọ́n máa dájú ẹjọ́ ni dìgbà tí ò lásìkò dìgbà tí ò lásìkò bí wọ́n lè wọ́n yọ ọbẹ̀ láéláé bí wọ́n sọ pé tọ́kù lọ́ha kò sí sábìsà lọ́la kò sí sábìsà tẹ̀yẹ́mù. يصلي على حال yóò rí pé yẹn kú ojú sọ̀rọ̀. Lòkè lòkè ṣe bí ètò kan náà fi hàn láàrin àbùkà láàrin ìgbélé láàrin. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń gbé sọ́ba ti dúró láàrin àbùkà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe Subhanallah sọ́fẹ́ fi lé òkú náà tutù lẹ̀ láti wọ́n ṣúlẹ̀. Ṣèyí ní ìyẹn ọ̀gbọ̀dọ̀ fi hàn níbi tí wọ́n àwọn olóṣù. Ààrẹ rí mi náà tuntun sọ̀tà sílẹ̀. وفوق ظهر بيت الله تعالى لقي لي الله في أمور الكعبة فيصير حديث سنة ولا سباع حديث يوم في السنة ما غادي من واحد من حواس بينا nítorí pé ọlọ́run bá pa láṣẹ ike ká kí ọ̀rọ̀ dojú kọ kàába kákìrún lójúkọ kàába yẹn ti ká wọn rí kàába. ọ̀rọ̀ yìí wọ́n ti ká ṣọ́kọ̀ ọ̀rọ̀ yìí wọ́n ti lè hàn ní ojú rẹ̀ kọ́ ìhà mẹ́tíláṣí àbọ̀. wọ́n sọ pé kó ogun rí rẹ̀. ojú ti ṣẹlẹ̀ ni pé sọ́nà nàbí sallallahu alaihi wasallam شطر المسجد الحرام وصلى داخل الكعبة ànábi kírun lójú kọ mọ́tíláṣí mẹ́ta bọ̀ wọ́n ti tún kírun nínú kàába wọ́n ti tún kọ kíbílà kàába wọ́n ti kírun nínú kàába àmọ́ wọn sọ fún alíbá ànábi borí kàába tó nítorí kò sí bó ti ṣe lókè kàába láì wípé o ti fi apá kan kàába ọ̀kọ́jú sí gbogbo kàrà Wọ́n á ní tí wọ́n kírun létí rẹ̀ kọ́, kò kírun ọdún bì. kírun, ọ̀hún kírun máa ẹ̀kọ́. ti ti dúró létí rẹ̀ náà, jẹ́nẹ́rálì toró lè gbónú atẹ́gùn tó ilé ìjẹun ṣe jẹ́ mẹ́rin torí ẹ̀ àgbọ̀dọ̀ kírun lókè káàbà ó sì dájú pé nìkan ní fi ọ́lẹ̀ gba oògùn pàápàá jùlọ láyé pàápàá jùlọ lákòókò tá a wà pẹ̀lú tí ń ṣẹlẹ̀ láyé ẹ̀kọ́ àwọn ọ̀daràn ti fún ayé tó kó bọ́ọ̀mù ká wọn àti ọ̀lẹ̀ tó máa bù káàbà pé ẹ̀ mo tẹ̀ torí wọn ti dẹ́kin rẹ̀ ní àdúrà kan wọ́n ti palẹ̀ rẹ̀ mọ́ kíákíá ilé ìjẹun ti jẹ́ mẹ́rin ẹ̀gbọ́n ni tí o bá tọ́ ká kírun lókè kààrọ̀ báwo lè ti wá sọ pé kò burú ká kírun nù bàálù ẹ sì máa ń gbé nígbà tá a wà bàálù yìí ti kókè kààbà lásán dára wà òkè lókè lókè lókè lókè lókè lókè kààbà ṣé kọtakura ọ gbọ́dọ̀ dúró kírun lórí kààbà ṣùgbọ́n a lè kírun nínú bàálù yẹ yàtọ̀ wà torí pé ẹni tí ń kírun nínú bàálù kò dúró kírun lókè kààbà nítorí pé ìdí kúrókì òrókè kàába nítumọ̀ pé ẹsẹ̀ rẹ kan òkè kàába. Tẹ̀lé yìí kò sí ẹ̀rù tó gbà wọn láti sílẹ̀. Wọ́n ti dúró kírun nígbà tó wà ní agbọ̀n òkè sí kàába. Yẹ̀lẹ̀ tó wà ní bàálù tó kúkú. Ìdí ni wípé láti ilẹ̀ títí dé sẹ́wọ̀n níbi tí atẹ́gùn kàába wà kàába rẹ̀ ọ̀rọ̀ yẹ láti ilẹ̀ títí dé sẹ́wọ̀n ní mọ́tíláṣí wà mọ́tíláṣí náà ẹ̀tọ́ ní ilẹ̀ yìí náà ló ní òkè rẹ̀ ọ̀rọ̀ yẹ ní ìdígbà tó ọ̀kọ́ lé alájà. lọ já fẹ́ǹsì já kankéré já gbogbo ẹ̀ lọ́wọ́ fẹ́ ọ̀yá ẹ máa máa tí mo mo rí ẹ̀ tó náà tún lẹ́sọ̀ fi ni mo rí lọ́ mi kí tọmọ pé tí wọn náà máa kílẹ̀ mi pé ẹni tó ní ilẹ̀ láti ilẹ̀ ló ní títí dé àhà bẹ́ẹ̀ náà ní káàkiri yàtọ̀ sí kù lẹ́yìn tí màá pé kú bẹ́ẹ̀ ẹ̀ ẹ̀ tó ra ni àwọn gbogbo orí kí ni láyé táwọn ológun wà fẹ́ni tó ń dilẹ̀ bẹ́ẹ̀ ló ló ẹ̀ lọ́pàá ló fi jẹ́ pé láwọn àdúmì láyé pẹ́ẹ́tọ́ bá kó àjà méjì mẹ́ta tó bá dẹ́kẹ̀ ẹ̀gbọ́n ara dẹ́kẹ̀ lọ wọ́n máa kọ́ ní tẹ̀lé lórí. Òtún ó léwu ó léwu tó bá lọ bí ẹrù kí èrè òní lè rù tó gbélé yàtọ̀ sẹ́ni tó ti pín wọn wà ní bàálù wọ́n sọ pé nígbà tó wà ní bàálù yẹn tó wọ́n dojú kọ ìhà kàába nítorí pé títí dé sẹ́mà lágbàdì atẹ́gùn tó wà lókè kàába kàába náà lọ́ọ̀dù ti dẹ́gbẹ́ ní bàálù àwọn náà máa fi hàn pé direction kàába ni tó bá tún ti yí ní látàrí lílọ tẹ̀lọ wọ́n lè sọ pé kàába tó wà láàyè máa fi hàn nínú screen tó wà wájú rẹ̀ eléyìí wọ́n jẹ́ àwọn àyè tí àdéhùn tọ́ka sí pé káwọn ti fi hàn ó tilẹ̀ jẹ́ pé ọ̀nà tí àdéhùn yìí gbà wá èyí ti ọ̀nà tó fẹsẹ̀ nílẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àyè pé àdéhùn yẹn kọ́ àwọn ìlú yẹn wà tọ́ka sí tó ń wá. lẹ́yìn rẹ̀ afáàtún amú àdéhùn àbí mẹ́ta àlọ́gbànáwí rọ̀bí ọ̀gbọ́n àwọn àǹgùwà lọ́dọ̀ ìmáàmù mọ́sùlùmí ó ní sami'tu Rasulullahi sallallahu alaihi wa sallam yaqul mo gbọ́ tí òṣìṣẹ́ ọlọ́run bá ṣe àtẹ̀rọ ọlọ́run bá fún wa bá ti sọ pé la tusallu ila al-qubur wa la tajlisu 'alayha wípé o ẹ ò gbọ́dọ̀ ẹ ò gbọ́dọ̀ máa kírun sí àwọn sàárè yàrá ẹ ò gbọ́dọ̀ máa kírun sáwọn sàárè lára ẹ ò sì gbọ́dọ̀ máa jókòó lórí àwọn sàárè àdéhùn láàbí gẹ́gẹ́ bí gbogbo àdéhùn yòókù nínú àwọn àdéhùn anábẹ Muhammad sallallahu alaihi wa sallam. àdéhùn yìí fi hàn wá wípé a ò gbọ́dọ̀ máa kírun sáwọn sàárè lára. kírun sí sàárè lára ó yàtọ̀ sí má kírun lórí sàárè. ní ọ̀gbọ́dọ̀ kírun lórí sàárè. ìbọn náà lè rí ìrùn kàtíwájú. لا تتخذ القبور مساجد ẹ ò gbọ́dọ̀ sọ àwọn sàárè di ibi tẹ́ ti máa kírun. إني

ẹtì mà ike elétò ẹ bá ti ń kí ọ̀rọ̀ òun náà ti di kíni ó ti di sàárè ìwọ náà ló fi ṣe sábà ti sílé yín fi di sàárè nígbà tí ẹ lọ sí kú sínú ilé wọn ti lágbọdọ kí ọ̀rọ̀ sí sàárè ẹjẹ tó bá di báyìí kí lọ fà tẹ ẹ bá ń pè é ní gbogbo ilé ń tẹ̀sí wọ́n ti lọ ìgbọ̀dọ̀ kírun sí sàárè ìlà. báwo láti ṣe sọ wípé lágbájá kírun sí sàárè ìlà? wọ́n ní tá a bá wo ibi tó dojú kọ sí fi ń kírun sí ti àkúlà sàárè sàárè ìkàníwájú ẹ̀ ó súnmọ́ àbójínà lọ́nà tó dájẹ́ pé èèyàn méjì ò ní jiyàn wípé iwájú sàárè ìdíje ń kírun á yìí pé ń kírun sí kẹ́nu. nígbà yẹn ti ta rẹ̀ náà lórí ṣe tó náà wà. wọ́n á ní má kírun sísá rẹ̀ lára àti mẹ́kẹ́ ànáyọ dị lé dàrí ọ̀bàbà àdókòrò pẹ́sà wọ́n túmọ̀ sí wọ́n tó ń kírun kíkà rẹ̀ lára ẹ̀kọ́ ọ̀dájú o àdúrà ti dànù tó ti kí. wọ́n ní àwọn kíláàsì kan wà àwọn kíláàsì kan wà tó jẹ́ pé títí di iwájú ìmáà níbi tí ilẹ̀ kù wọ́n tún á ra wọ́n tún mọ àgbàlá wọ́n máa ti iwájú yẹn wọ́n sọ ara mọ́tíláṣí ó wá nílẹ̀kùn kàtí wọn máa gbà wọ bẹ̀ kíkẹ gbogbo àwọn lóòkọ lóòkì mọ́sálásí tí wọn bá ti kú ibẹ̀ wọn sì wọn sì wọn sì àwọn òrìlà ẹnu tó ṣẹlẹ̀ mẹ tààràtà ni wọn ṣe kíni wọn kírun sọ̀rọ̀ sàrè rà wọn sì bẹ́ẹ̀ wọn fa òfin wọn fa yà wípé láti sọ lù ìlànà kúrò.

ọ̀rọ̀ sáré rà kátó àti mọ́sálásí wọn á àwọn obìnrin náà ẹ̀ mọ́kọ́ ọmọ dá o ẹ̀ mọ́kọ́ ọ̀dá. lórí ilé ilé ìtàgé tó ti kẹ́ gbogbo àwọn àti kò fi ọkọ mẹ́ẹ́ kakó sí mi. tẹ́lá ti sọ fún ọdún ọba kọ́ ọdún ọba gba ẹ̀pá wọn sí ìlú àìmọ̀kan ọmọ ẹ̀ má fi ọrùn bẹ̀rẹ̀ náà sí. tó bá ti kẹta àtúnṣe rẹ̀ ẹ má ti lágbára fún wọn lẹ́gbẹ̀ẹ́ láì máa kàn án ẹ gbọ́dọ̀ kí n sí sáré rà ṣùgbọ́n anábì ọsùn wà ní wàlú sẹlẹ ẹnìkan máa ń gbálẹ̀ mọ́ kíláàsì àná òfin ẹ̀ka ó wá kú lóru wọn tàbí wá lọ sí ọ̀sán wọn àbí sọ̀rọ̀ wà ní wàlú sẹlẹ kàtílẹ̀ mọ́ alágbádá ń bọ̀ wọ́n ló kú lóru àná ẹ wá sọ fún mi wọn àfẹ́ yọ ẹ lẹ́nu kí sáré rẹ wà ọmọ anabi lọ sí lọkìá níbi tí wọn ti ṣe anabi sì kírun sí lára lọ sáré wọn kírun sí lára lọ sáré àjẹkí má kírun sí sáré lára ó ní ti pẹ̀lú òun kí èsè lọlá tó ń jẹ náà pàápàá jùlọ fẹni tó kú wọn ti wẹ tí wọn ti gbogbo ẹ fún wọn tó wọn sí lára òun ká kírun sí lára ìwé lè má ti rántí kí wọn ti lára kí wọn lè fi wọn gbá àná lè fi fẹ àná lè wá dàbí àwọn èèyàn tó kí wọn fi lára nítorí pé wọn gbáná lè bá ti lára sẹsẹ wọn là yóò jẹ bí ní lọkàn balẹ̀ kó obìnrin yẹn lù sáré ètò bí tiẹ̀ o pàtó àtúnkúta wọn á lọ lé wọn á babaláwo náà fún wọn ti kú pẹ̀lẹ́ wọn á sáré ẹyin wo ọyọ ẹ̀ka káwọ̀ rẹ̀ wọ́n ti gbé òkúra ẹ̀ máa rántí wọn lọ àdúrà tẹ̀lé ìjẹba. ìjọba tó súnà táwọn ọmọ ẹsẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn kanáàbìlà wọn ní gbogbo. ibi tó bá tún òkútu wò sí rẹ̀ tó bá dé tó bá sì dọ̀gbọ́n jọ lọ nígbà tó bá ti nígbà wọn náà lè kí wọn sí la. حديث الإمام البخاري ما حديث ضرب فوق مجر ولا يقول ti ti bi ti ni tí ti ti ti jẹ ètò bí àwọn aláìmọ̀ kan torí dúdú àwọn ẹgbẹ́ kírun tó kú lára bàbá tó wọn bọ́ síwájú ẹ má kírun lẹ́yìn rẹ o ní sọ fáwọn èèyàn pé kí wọ́n má kírun lẹ́yìn bàbá yẹn tó kú lára o léwu tó kékeré lórí ẹ má kírun sí àwọn èèyàn ti tẹ̀lé bàbá wọn bàbá wọn kírun gbàtà kírun tata gbókù lẹ ọ gbé kalẹ̀ mẹ wọn gbókù kalẹ̀ ọ bá tiwájú orí ẹ̀tọ́ sáfù ọláì mọṣúkẹlẹ nígbà míì àwọn èèyàn láàrin ìlú wọn máa kọra àwọn ọmọ lórí rọ ọlọ́run sọ pé wọlé àtúnṣe kú àǹfọ̀sẹ̀ wọ àlẹ́ mọ̀ bí mẹ́rin kápá wọn máa kọra ẹni mọ́ ọlọ́run mẹ́rin ti ń payọ̀. ألم تر إلى الذين يزكون أنفسهم بل الله يزكي من يشاء wọlé ayọwọlé múlẹ fẹtìlá ẹ ráwọn ẹni tí wọn ń fọra wọn rẹ wọn ti gbàgbé kọlọ ní wọn sọ ẹni tó wà wò wọn ẹnìkan òṣìṣẹ́ tó lè ṣe àbòsí fẹ́nìkan níwájú Ọlọ́run gbogbo bó ti lè wù kí àbòsí yàn kéré mà torí ìdílé ẹnu fọra yín mọ èmi ní kíní èmi ní kíní ayé ọ̀gá máa áwùjọ mi là àníkọ́ náà ti wá lẹ́rù rẹ̀ kó tún wá ṣe títí títí kó tún wá ṣe hàn ìpè nó ẹ má kírun lẹ àbà àbà garanti wo ni wọn ní garanti wo ló ní ibi kọ́ lọ́n sànù wa gbogbo wa tọrọ torí délé ẹ gbọ́dọ̀ kírun sí sàárè là yàrá rẹ ni sàárè bàbá rẹ ni wọn ní tó lọ́n sànù ẹ ọmọ lọ́mọ síláṣí ń jojúmọ́ lọ kírun ọba bẹ̀yẹ náà fìlà tọba yẹ kó lóde yàrá lọ́wọ́ àmọ́ni àgbọn bíi kíbla wà tọba yẹ kó ẹ̀yìn má fi mùsùkìlà fún wọ àmọ́ tí yàrá tiẹ̀ tún bẹ lẹ́yìn ohun tí sáré bẹ wájú òun tún rí tọ tọba wa jẹ́ pé inú yàrá wọn wá ti ti ń kọ́ ẹ̀mọ iye yàrá mi ò bẹ́ báwọn lọ́la ṣẹ́kù àti bàbá rẹ̀ wọ́n jọ sùn yàrá bàbá ti kú ó bí sáré ibẹ̀ ẹsìn mà táwọn yorùbá náà ló dúró ẹ̀rọ kọ̀ọ̀lẹ́ lánàá wa gbogbo olú bàbá wọn fún un lọ́rùn lójú oorun ní ìlú ọtí tí bàbá fi gbọ́ láàrin oṣù mi kí lè máa ń gbogbo wàlẹ́ àtẹ̀lẹ́sù wàlẹ́ yìí hà ẹ̀ gbọ́dọ̀ jókòó lórí sáré. àwọn àtàrí ìyẹ̀wòrán máa jókòó lórí. Sílẹ̀ ló ti wá náà dé ìtàn náà mùsùlùmá àìsílẹ̀ nínú sọ̀rọ̀ ìmọ̀ mùsùlùmí. Kó o jókòó lórí ògùn náà. Kókò náà yẹ kó sì ju aṣọ rẹ̀ títí kó fi ju awọ ọ̀dí Umar radiyallahu anhu wọ́n ní máa fi sàárè ṣe tìmùtìmù kí máa fi ṣèrọrí ọba àti ẹ̀jẹ̀ kọ́ wá gẹ́gẹ́ bí máa máa lè fi sọ́nù ọ̀pá ọba àwà àdéhùn ànábì lélẹ̀ tọrọ sàábé bá takò ànábì tàlágbà tàlágbà tàlágbà ànábì bá a lórí ẹ̀kọ́

tọ ẹrí pé màá tẹ sùn kúlé ẹsọ bẹ́ẹ̀ di pílò ìbẹ̀rù ọmọ ìkú ọmọ alé ìbẹ̀rù àwọn ewúrẹ́ tọ̀ ẹlòmíì wọn pa lẹ́yìn bàbá sọ̀rọ̀ bàbá sùwé ọba lẹ́ni ọlẹ́ni ó tún sákìtì lórí sáré bàbá rẹ̀ pé bàbá má bínú dàrí àwọn òbí lẹ́ tọ́jú abẹ́ ìyá rẹ̀ torí ẹ̀ nígbà tó jẹ́ pé ẹ̀yin náà lè máa mọ̀ lẹ́yìn tí wọ́n ti ọ̀dà rẹ̀ ọ̀dà rẹ̀ ẹ ti wú ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti sílẹ̀ yẹn kọ́nà lọ́sẹ̀ ti ń ṣe wọn gba gbogbo iná ti fi ìlú ọ̀bà rẹ̀ mọ́ ibi tí pọ̀tọ̀pọ̀tọ̀ ni ń gbà láwọn ọ̀dọ́ tí burúkú tí fi mú bọ̀ ìgbà wọn gbẹ sáré wọn á kí bàbá bàbá mọ̀mọ́ mọ̀mọ́ sábẹ́ ibi jẹ́ pé bí bàbá nǹkan ńgbà ti ń bẹ láyé lánàá tó bá fẹ́ kọjá mẹ́rin máa kó òwe di mọ́ ẹ wá gbé bẹ́ẹ̀ kó kọ́ máa dìbò nù àwọn máa rí lọ wọ́n wá kù wọ́n bẹ́ẹ̀ wọ́n kò kàn kiri rẹ̀ tàyè bá wọn tó bá fẹ́ sájà lè wọ́n ti gbogbo ẹ̀ wọ́n fi takò fún ọlọ́run. torí ẹ̀ kápá ìrọ̀lọ́ nìyẹn kápá ìrọ̀lọ́. bákan náà ẹni tí wọn àti ẹsìn òkú yín sílé lọ́pọ̀lọpọ̀ gbàdá ní ẹ̀rọ tí wọn pẹ̀lú àjọ sẹ́ni tí wọ́n ti wọn pẹ̀lú àjọ àjọ àti ìfẹ́kì lórí èpè tẹ̀lé mi máa tẹ́kù bẹ́ẹ̀ pàtàbí pàtàbí ojútì torí ẹ̀yìn rẹ̀ dàrú ó tún máa sọ fún kùtọ́ àánú sàárè kù nítorí kò sọ kó ní fi wálẹ̀ ńgbà kankan kó fi wálẹ̀ lójú tí ọ̀ ọlọ́lọ́ nígbà tó wà láyé tí òun yé bí ẹ̀mẹ́yẹ jọ́kọ́ mi ní gàrí àtẹ̀pamọ́. but ẹnìkan máa ti kú sórí tẹ́ àti kú sórí tẹ́ wíta àti kú sí ẹlẹ́dẹ̀ẹ́ ń wú sáré lórí tẹ́ ń jẹ àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n fi lu kàn bẹ̀ ọ́ àgbàdì kàn bẹ̀ ọ́ wọ́n tó bá ti ṣe òkú àwọn ẹlẹ́dẹ̀ ò sì wá àwọn ẹlẹ́dẹ̀ ẹ̀dá táwọn fi wọ́n ń jẹ́ ọwọ́ àwà ìtẹ̀sùn ọ̀sẹ́lẹ̀dẹ̀ ọmọ fún wọn kúlẹ̀ ìyá àtúnlẹ̀ tí yóò fi ṣe tó kú wa wọ́n á jẹ àwọn òṣìṣẹ́ pẹ̀pẹ́ ẹ̀ ẹ̀ sẹ́mbà àmọ́ lọ́nà tó bọ̀ nínú àkọlé tọ́lọ̀ ṣe fún mi yẹn pé wà tó pa ó gbé sí sáré sáré ìka ẹ̀sìn fún wọn fún yàrá rẹ̀ protection line protection line tó tí ó bá wà ní sísílẹ̀ ó jẹrà yóò máa rùn yóò sì ní gbogbo wọn máa kó ìra bá dé yẹn nígbà tá a bò mọ́lẹ̀ àbò rẹ̀ protection line nípa fún àwọn ọmọ tó bí máa jẹrà nígbà tá a bá ti bò yẹn mọ́lẹ̀ ìyẹn tó ti kú ìṣá àwọn àwọn òní débẹ̀. lọ́pàá yóò jẹ́ kékeré ní látàgbé tí kò dùn lásán láti mú búlọ́ọ̀kù tá a fà máa ṣe láti fi dí ẹnu òrìṣà gbé kíyàn. lọ́nà tó ṣe pé kò ní rọrùn fáwọn ẹranko yẹn láti lè láti lè wú jáde síbẹ̀ làwọn á máa lọ́kọ̀ọ́ àwọn ìdúró ní ẹnu ṣẹ́gbẹ́ ibi tẹ́ẹ́tẹ́ẹ́ ibi tẹ́ẹ́tẹ́ẹ́ wá one by twelve àwọn ọ̀nà tí mo wá one by twelve ní ara níbi àbí blọọkù tí wọ́n fa màtí gèdè blọọkù sìmẹ́ntì o wọ́n fi àmàtí tí o sì sìmẹ́ntì mẹ́ẹ̀ yóò lè kánkó tẹ́kì bí ẹnu wòyún níbi àgbàrá ẹ̀fì tí níbi àwọn ẹranko tí ò kété bí ẹlẹ́dẹ̀ bí kọlọkọlọ bí ajá ń gbó fẹfẹ jẹ yẹn tí wọn sọ pé lórí jẹta àwọn ẹlẹ́dẹ̀ máa lọ wú òkú jẹ ṣé a lè lo eléyìí gẹ́gẹ́ bí excuse láti má lọ sùn kú sórí tẹmọ rárá but ọyẹ ká ti alẹ eléyìí ká máa fẹ yí orí tẹ òkú. tẹ̀lé ìjẹun ti ṣe jẹ́ mẹ́rin. à ń bẹ ọlọ́run bá wọn iná orúkọ rẹ̀ tó dára jù táwọn òròyìn rẹ̀ tó ga jù kó fún wa ní àbọ̀ yẹn nínú ẹ̀sìn wa kọ́nà wa lọ lórí àfihàn àti táwọn ọ̀rọ̀ yẹn ṣe wa ó fi ń tà ń gbọ́ láwùjọ àríkùn wa lọ́la ìfẹ́yàn kó wá sí oníbàlẹ̀ lọ sọ́kà àbúrò àmì àmì ẹ̀ṣẹ̀ wọn lọ́ọ́ lórí tẹ́lẹ̀ ìlú tá a wà táwa lè gbé òkú kúrò nínú yẹn kàgbé lọ sínú mi tó jẹ wà. ẹ̀ ló ti pẹ́ẹ́n lórí báwo nínú yẹn ti jìnnà síbi tẹ́lẹ̀ síbi tẹ́lẹ̀ lọ. wọ́n bá jìnnà jù kíkà gbé tábó sí àròjẹ wà náà wọ́n tó bá jìnnà jù ẹ́ sí síbi tẹ́lẹ̀ àti wà ìjọba fẹ́ bèrè pé ṣé ó tọ́ kí ẹ̀ máa ṣe àdúrà fún mi. ẹ ti lè ti ẹ ti lè fò náà lórí tẹ́lẹ̀ oṣù tó lè mú mi lọ́jọ́ kò là àkọ́kọ́ tẹ́ kò lórí tẹ́lẹ̀ náà. ìpè ṣé ó tọ́ kí ẹ máa ṣe àdúrà fún òkú ní ìsàlẹ̀ rẹ̀. dáadáa lẹ́yìn ìgbà tẹ́ bá ti tán tẹ́ bá ti tán ká gbé lónìí lẹ́sìn kẹtù pẹ́yìn dà anabi sọ̀rọ̀ lọ́wọ́ àdùsílẹ̀ mọ́ sọ́kàn náà kọ́kọ́ fẹsẹ̀ rẹ̀ rìn فإنه الآن يسأل torí lọ́wọ́lọ́wọ́ báyìí ní kàmílẹ́ o. àmọ́ tó bá gbé lẹ́yìn tá a ti sin ní o ti pẹ́ àwọn abẹ sàárè rẹ̀ o bẹ́ẹ̀ ni òsín tó burú pé ká tó tọrọ fún un. lẹ́yìn tí màkú tá a bá bẹ orí tẹ́wò àdúrà làwọn ti ẹbí àdúrà tá a nàbẹ fi kọ́ wa salamu alaykum ahla diyar minal mu'minina wal muslimin sọ àdúrà yẹn lẹ́sẹ̀ fún wa lẹ́yìn rẹ̀ ẹ ti tún lè tọrọ fún kọ́lọ̀ ń sọrí yìí kọ́lọ̀ ń kẹ́ kọ́lọ̀ ń bẹ̀ náà kò tó burú àlejò àti wọn kórè gbogbogbò ni sí tó burú wọ́n jẹ́ pé ìgbà tí wọ́n ti sin bàbá rẹ tán màmá rẹ tán ọ̀dá ọ̀nà tó ọmọ gbà lọ́bẹ̀ mọ̀ tí tó bá fẹ́ lọ bí títà lé màmá rẹ bàbá rẹ tán ọ̀dá mọ̀ pé bóyá orin kẹjọ sí ibi tí fẹ́ǹsì wà tó nípa ìbẹ̀rẹ̀ lẹ́gbẹ́ tó bá ti dé ọlọ́dún wájú sáré wọn ó ti ṣàdúrà fún wọn ó ti ṣàdúrà fún òkú mùsùlùmí òkú òkú mi tọ́ba ti dá àwọn fún wa lọ. yóò wọ lọ́wọ́ kọ́lá kó bá máa ta lọ́wọ́. kọ́dà gan oṣù rọ̀mọ̀bọ́n yóò tún máa wò pé ọ̀yẹ̀ kápẹ́ rọ̀mọ̀bọ́n ti wọlé ìyẹn pé ẹni tó bá wà ní àtìmọ́lé tí o ti ní láǹfààní àti ríta kò sì ní láǹfààní àti mọ́dé náà. àwọn pàtọ́jú àwọn alẹ́kẹ́ wọn mọ́tíláṣí wọn tó sì kú lọ́dà. àwọn tó yẹ kí wọ́n tún wá ń ya píkítọ̀ sáyà lábì lẹ́gbẹ̀dẹ̀ ọmọ tó wá ń tẹ̀ ní ìlú àwọn yìí lẹ́mìí yẹn dá wọ́n tó ti yà ní mẹ́ta ní mọ́tà lọ. kí la bẹ́ẹ̀ bẹ̀ kí la bẹ́ẹ̀ bẹ̀ aláìní kan òun máa ń lọ gbogbo àwọn ọmọ ìlà ìmọ̀ àkókò alẹ́ ilé tó wà láàrin mọ́sálásí àti sàárẹ̀ àti wákà. bẹ́ẹ̀ lànà bí sọ̀rọ̀ kó tí tó burú ká jẹ wọ́n ti lẹ́kọ̀ọ́ tó ká jẹ wọ́n kò gbé tó bá ti jẹ́ tó bá ti lálù àlá tẹ́lẹ̀ ẹ̀tún àlù àlá jíjẹ ẹran rà fún bá lù àlá jẹ. okay